وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أركبكم الله با الذي من حكمته أن يبتلي أهل, أهل الحق بأهل الباطل ليحصل الجهاد في سبيل الله بالسيف وبالقلم واللسان أركبكم الله با ọba tó jẹ́ sí wípé nínú hikma rẹ̀ nínú ọgbọ́n àti òye ọlọ́run ba àti nínú ká ṣe nǹkan ká sì gbé nǹkan síbi tó tọ́ gbé sí òun náà ni bí ọlọ́run ba lè kẹ́lá bó ṣe ṣe àdánwò fún àwọn ẹni tí wọ́n wà lórí òdodo pẹ̀lú àwọn tí wọ́n wà lórí ìbàjẹ́ ọlọ́run lè kẹ́lá fi àwọn òbìrẹ̀jẹ́yàn àwọn aláburú èèyàn àwọn tó ń pèsè sí ìbàjẹ́ àwọn tó ń ṣe ìbàjẹ́ ọlọ́run bá fi wọ́n ṣe àdánwò fáwọn tó jẹ́ ẹni òdodo liyahsula jihadu fi sabilillah ìdí tọ́lọ́run bá adégẹ́lá fi ṣe báyìí òun ni pé kí ìjagun sójú ọ̀nà ọlọ́run bá kó lè àti pẹ̀lú gègé wàbí lìsàn àti pẹ̀lú ìmá fi ahán wa jagun sójú ọ̀nà ọlọ́run ba nítorí ọlọ́run ba lè gíláyé fi àwọn tí wọ́n jẹ́ oníbàjẹ́ èèyàn sí àdánwò fáwọn tó jẹ́ olódodo kí àwọn olódodo yìí tí wọ́n lè láǹfààní àti fi jihad sójú ọ̀nà ọlọ́run ni difa'an anil bá ṣe lè báyìí kí wọ́n lè bá ma fi eléyìí dáàbò bòdodo kí wọ́n sì lè máa fi tako ìbàjẹ́ ni kó lè máa jẹ́ iṣẹ́ rí táwọn náà ma ti síwájú Ọlọ́run Ọba ẹgẹ́ bí jihad sójú ọ̀nà Ọlọ́run sọ́nà ọlọ́run ní tó bá yẹ pọ́ ọba wu ọlọ́run ọba ni tọ́lọ́run ọba bá fẹ́ ni láǹtà sọ̀rọ̀ minhu ọlọ́run ọba fúnra ara rẹ̀ òun ni ò bá gbógun já àwọn kèfèrí fúnra ara rẹ̀ ṣùgbọ́n nítorí pọ́nà ọba àdékẹ́lá fẹ́ fi àyè lẹ̀ fún àwọn alùhaq àwọn tó jẹ́ ẹni òdodo láti lè ṣe jihad sójú ọ̀nà ọlọ́run ọba lọ́lọ́run ọba àdékẹ́lá ti gbé ojúṣe ẹ̀kọ́ wọn lọ́rùn wípé kọ́ máa ja ìbàjẹ́ àtàwọn olùbàjẹ́ lógun bisayfi wa bil qalami wal lisan ká máa jà wọ́n lógun pẹ̀lú nǹkan ìjà pẹ̀lú gègé kọ̀wé àti pẹ̀lú ahọ́n wọn ọlọ́wọ́ bá ní òun ṣe lé ìbáyìí walakin liyabluwa ba'dakum bi ba'd ọlọ́run lóhun ṣe báyìí láti lè fi apá kan yé láti lè ti jẹ́ àdáwò fápá kejì ni bákanáà nínú al-Qur'an al-Karim ọlọ́run bá díkílá sọ wípé walaula daf'ullahi an-nasa ba'dahum bi ba'd la fasadatil ard ọlọ́run ní tí kìí bá sí pé ọlọ́run bá ń lo àwọn apákè èèyàn láti fi ti aburú àwọn apákè jìdànù ní tí kìí bá sí pọ́lọ́run bá ẹni òdodo láti fi ti aburú àwọn aláburú padà ní láti fi ti dànù ní la fasadatil ard ọlọ́run bá ní ilẹ̀ ọba ti bàjẹ́ ó fasad fún aburú àti ìbàjẹ́ tí àwọn òbílẹ̀ jẹ́ ń ṣe ṣùgbọ́n wọn bá alékẹ́lá ó máa ń ṣe kí ni ó máa ń gbé àwọn ẹni òdodo kalẹ̀ láti máa fi wọ́n dáàbò bo ẹ̀sìn ọlọ́run bá láti jẹ́ kí nǹkan ẹ kó jẹ́ àǹfààní fún wọn láti kọ̀ ní iṣẹ́ rí síwájú ọlọ́run bá ummati zahirina al-haqq Ànábì ní kò ní máa yẹ kò ní máa gbò àwọn ìjọ kan nínú àdúgbùmọ̀ mi ní gbogbo àsìkò àwọn ìjọ kan mọ̀ bẹ tí ó pé bọ̀hìrí ní alhaq wó ma borí wó dẹ̀ máa hàn pẹ̀lú òdodo ni kò sí báyé ṣe lè burú tó láyé á àwọn kọ́ ifà àwọn ikọ̀ kan tó jẹ́ sí wípé wọ́n wà lórí òdodo bọ̀hìrí ní alhaq لا يضرهم من خالفهم ولا من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك anábi ní gbogbo àwọn tí bá ń yẹpẹrẹ wọn àbáwọn tí bá ń gbógun ti wọn lórí òdodo yìí tó ń pèpè sí yìí ọlọ́ni wọn anábi wọn nílè kórìíra bá wọn tí tàbí àmọ́ ọlọ́wọ́ bó fi dé ilá wọn yóò máa bẹ ṣẹlẹ̀ ìbáyìí ló fi jẹ́ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni fún wa láti lè ṣe jihad yìí kó lè bá ma jẹ́ in tí yóò ma ṣẹlẹ̀ nínú ìsẹ̀mí ayé ọmọ nabi adam èyí ta ń bá lọ ibadallah òun náà ni usulu sunna imam ahmad rahimahullahu ta'ala a ti sàlàyé fún wáyé pé nǹkan tí imam ahmad gbà lérò pẹ̀lú usulu sunna òun náà ni àwọn ìpìlẹ̀ àdìsọ́kàn àti manhaj tó lálàáfíà tí gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ìntìmá ẹni tó bá ń fira rẹ̀ kì sójú ọ̀nà alùsùnà tó gbọ́dọ̀ wà lórí ẹ̀ eléyìí ni nǹkan tí imam ahmad tí wọ́n gbà lérò pẹ̀lú usulu sunna ta bá ń sọ̀rọ̀ sunna bí báyìí kìí sọ̀rọ̀ tí é sọ̀rọ̀ àyàn lánsọ ọ̀rọ̀ tí gbogbo èèyàn gbọdọ̀ wà lórí ẹ̀ nínú àdìsọ́kàn ọ̀rọ̀ tí gbogbo èèyàn gbọdọ̀ lórí ẹ̀ ní manhaj ohun lélé tí imam ahmad tí wọ́n kójọ sínú tíra ìtẹ́pẹ̀ ní usulu sunna òun là ń gbìyànjú fún wa na ibi ta dé ni wípé imam ahmed sọ pé usulu sunnati indana التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء به أجي سرايبوا yìí imam ahmad gba lérò pẹ̀lú usulu sunnati indana ilé ìlàsàlàyé ní jẹ́dógún aláǹfààní láti wá ní ìjẹjọ nítorí ìdíwọ́ ránpẹ́ onáà ni àìsàn ránpẹ́ tí ó ṣẹlẹ̀ ẹlébà ni ò mú aláǹfààní àti wá ní jẹjọ ṣùgbọ́n ní jẹdógún asàlàyé nípa kí ni usulu sunna tí imam ahmad gbà lérò wíwáyìí in ta ma wá tẹ̀síwájú lórí ẹni àtàmásùkú bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam eléyìí báyìí ó ní al-aslu al-awwal ó ní ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ta gbọdọ̀ rí alùsúnnà وليس من أهل السنة والجماعة kò sínú àwọn ahlu sunnah wal jama'a nìyẹn kódà kò bá ma pèrè bẹ́ ló fi jẹ́ sí pé mujarradul intima wal intisab ká ma fíra ẹni ti sídi nǹkan lásán láì ṣe pé àwọn àròyìn àwọn tí a ń fira wa ti sọ́dọ̀ wọn yẹn bẹ lára wa la yanfa' kò sàǹfàní rárá kò sàǹfàní ó dìgbà tí ìròyìn àwọn táà ń ṣe àfi ti ara wa sọ́dọ̀ wọn yẹn tó bá tó wà lára wa ní láti ó gbà wípé ẹni yìí wà nínú wọn kápẹ̀rẹ̀ ni lálùsúnnà nínú àwọn orúkọ tí gbogbo èèyàn máa ń yọ́nú sí ni pàápàá jùlọ ẹni tọ́nà bá bá ní kí ẹ̀sì Islam kó yé gbogbo ẹnikẹ́ni tọ́nà bá ní kí Islam yé òun fẹ́ máa gbìyànjú àti se àfi ti ara rẹ̀ sí inú ìjẹ́ ahlùsúnnà ṣùgbọ́n ìjẹ́ ìfíà ìsàbí ti ara ẹni sínú jẹ́ alùsúnnà yìí sọ́sọ́wádìí alùsúnnà kò sọ́wádìí àyàbí táwọn òṣùlù yìí bá pé lára wa al-aslul awwal ìpele alákọ̀ọ́kọ́ tí ẹ gbọdọ̀ wà nǹkan táwọn sọ̀hábà náà sallallahu alaihi lórí ẹ̀ àtàmásùkù bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wasallam aqidatan wa manhaja gbogbo àdìsọ́kàn rẹ̀ ó gbọ́dọ̀ mọ́ jẹ́ àdìsọ́kàn táwọn sọ̀hábà wà lórí ẹ̀ manhajú ẹ̀ yẹn pé ojú ọ̀nà tí ó máa lò láti bí ṣe islam ojú ọ̀nà tí ó máa rìn níbi gbogbo àwọn ṣe islam ó gbọ́dọ̀ mọ́ jọ tàwọn sọ̀hábà òun ni ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ eléyìí tó yẹ pé ọwọ́n nínú sẹ̀mí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn Islam lónìí ní dáa máa ń rò ní pé ìtẹ̀lé ìlànà àwọn sọ̀hábà dígbà wípé kò bá sí kò ma a ma pẹ́ a gbogbo afẹ́ wò pé tàbá ní ká máa tẹ̀lé lànà báwọn sọ̀hábà ṣe ṣe ìgbà wo la tó wá fẹ́ rí nǹkan yí àti tó kálukọ́ a máa mú ìròyìn ẹ̀yọ́ mọ́ bí gbé nǹkan kalẹ̀ pé tàbá fẹ́ rí nǹkan yí àti ibo àti kágbé kalẹ̀ lọ́nà báyìí fún bí àpẹẹrẹ lójú ọ̀nà dáwà ń sìn kápẹ̀pẹ̀ ebi ìlú làwọn tí wọ́n kó wa lọ́mọ lọ́bí kó wa lọ́mọ lọ ẹjá mẹ́ àwa béèrè pé ìlú tẹ́fẹ́ máa lù yẹn láti fi si sójú ọ̀nà ọlọ́wọ́ bá yẹn sílẹ̀ àwọn sọ̀hábà nìyẹn gbogbo ara rúkè sílẹ̀ àwọn sọ̀hábà tàbí ká sọ pé a ẹjá afẹ́pẹ́ àwọn ẹ̀sójú ọ̀nà ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ láti di wípé kápọ́sà láti ọjọ́ sunday jọ ṣe bá fẹ́ pé àwọn èèyàn sínú ni a béèrè pé sójú ọ̀nà táwọn sọ̀hábà tẹ́bọ́ wá ní àwùjọ náà wọ́n ni èyàn ma pẹ́ ìgbàwọlẹ̀ àwọn yìí ò ní ìgbà ẹmọ̀ pé lásìkò tá wà yìí ẹmọ̀ aṣọ ọ̀bàlẹ̀ yẹn máa ń dá fúngbà contemporarily tàbáníkàwò a lè apply irú àwọn nǹkan yẹn wallahi mo fọ́lọ́ ma búra bẹ́yàn ọba ti rojú ọ̀nà àwọn sọ̀hábà wallahi kò lè rí nàtíjà nítorí pé ojú ọ̀nà àwọn sọ̀hábà yìí òun gangan lójú ọ̀nà tọ́nà wa gẹ́bí Islam

láti fi pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run bá eléyìí náà ẹ̀rí wípé àwọn kan ẹnìkan ló gbé lánàá yẹn kalẹ̀ kìí sàwọn sọ̀hábà ọlọ́jọ́ mẹ́ta ni ológójì ọjọ́ ni ọlọ́rúsù mẹ́rin ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni tẹ́bá wá ó lànà yẹn náà fásàlì náà ló ń bá ìlànà yẹn ìyẹn ni pé fẹ́líọ̀ náà ló ń bá nígbàtá àbá ti rìn láti ìgbà tí wọ́n ti gbé lànà yẹn kalẹ̀ ó tí wọ́n ti gbé lànà yẹn kalẹ̀ ẹ̀dàkùn tí wọ́n rí nàtíjà kò sí nàtíjà ẹwú ẹnu ìgbà tí àwọn sọ̀hábà tí wọ́n àwọn ìlànà tí wọ́n lò ẹwú ẹnu àsìkò péréte tí wọ́n lò tọ́nà ọba àdékẹ́lá fi ní kárí nàtíjà ẹwú àsìkò tọ́nà ọba àdékẹ́lá ní kálò tọ́fi rí nàtíjà àwọn tó tún wá rí ojú ọ̀nà àwọn náà tó ti kọjá lọ bí imam ahmed rahimahullahu ta'ala imam ahmed olùtọ́gọ́rùn ọdún láyé dáwà wọn sáǹfààní nígbà tó wọ́n rìn jù ọ̀nà wọn sọ̀hábà imam maliki olùtọ́gọ́rùn ọdún lórí dáwà wọn dáwà wọn sáǹfààní kójá ọjọ́ orí wọn gẹ fún olùtọ́gọ́rùn ọdún dáwà wọn sáǹfààní imam muhammad ibn abdul wahab tọ́lọ́wọ́ bá lè tẹ́lá lò ní ọlọ́wọ́ lò ní sábà bí tajdidul umma ká ṣe al yìí ká yẹn pé kádàlù umma padà sórí ìlànà tawhid kárí báìbàlì umma Muhammad Abdul Wahhab yìí ojú ọ̀nà tó rí kò tọ́gọ́rùn ọdún òun fún ẹ̀ ọdún lọ́jọ́ orí ká tó máa sọ pé àsìkò tó ń ṣe dáàbà sójú ọ̀nà náà ó ní nàtíjà bí ní nàtíjà bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìlànà náà ó dà ni tàbá fẹ́ gba dáúlà a ní láti rìn lójú ọ̀nà táwọn sọ̀hábà káàbá ti rìn bẹ́ẹ̀ káàrò wípé ọ̀nà míì ńlá lè gbà ọ̀bọ́yọ́ náà lùmọ̀kọ́ rí ní báyá bẹ́ tara bòṣèlú ni àbábẹ́ àwá bèèrè pé gbogbo ojú ọ̀nà à ń tara bòṣèlú yìí gbogbo ojú ọ̀nà táwọn èèyàn ń gbà yí pé asáré fi gba dáwọ́là yìí sọ́nà táwọn sọ̀hábà gbà nìyẹn tí ò bá ti lè jọ́nà táwọn sọ̀hábà gbà èyàn ò sí lójú ọ̀nà alùsúnnàtì wal jamaa tó pé usulu sunnati indana at-tamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu

a gbọ́dọ̀ máa fún nǹkan nídájọ́ tó lè tayọ ìdájọ́ táwọn sọ̀hábà fún a sì gbọ́dọ̀ máa fún nǹkan nídájọ́ tọ́rọ̀ ju ìdájọ́ táwọn sọ̀hábà fún lọ ìyẹn ni kí táwọn sọ̀hábà bá fún nídájọ́ káwa ní àwa irú ìdájọ́ àwọn olélo àbí káwa ní ìdájọ́ àìwó fún ní agbára jù bẹ́ẹ̀ lọ wallahi ìyanu ní ìyòkín sáàlù súnnà ẹyọkàn yìí lásán áfìlò ẹyọkàn yìí tẹ́yàn bá sí lórí ẹ̀kùnlé jáàlù súnnà láyéláyé kárí pé gbogbo ìlànà èèyàn tí èèyàn fi ń ṣe Islam kọjọ́ tàwọn sọ̀hábà o lè jálù súnnà láyé usulu sunnati indana at-tamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihi kílẹ̀ rí lórí eléyìí báyìí ẹ̀rí lórí ẹni gbọ́lọ̀ wà nínú Suratul Nisa aya 115 nínú Suratul Nisa ọlọ́ni wa man ọlọ́ni gbogbo ẹnikẹ́ni wà mẹ́yìn ìṣàkìkẹ́ rọ̀sùl ọkùnrin nínú ẹni bẹ́ẹ̀ jẹ́ ni obìnrin nínú ẹni bẹ́ẹ̀ jẹ́ ni lárúbáwá ló jẹ́ ni àbáláwọ̀ dúdú ni àbáláwọ̀ funfun ni àti gbogbo orí èdè tó bá wùkẹ́ jẹ́ èèyàn ní àbálìjẹ̀nú wà mẹ́yìn ìṣàkìkẹ́

ẹwọ nǹkan wàyẹ́tẹ̀bí ọ̀gọ́yọ̀rọ̀ sẹ̀bílì mìíní tó wá ń rí ojú ọ̀nà míì tó yàtọ̀ fójú ọ̀nà àwọn sọ̀hábà tí ó máa rí ojú ọ̀nà àwọn sọ̀hábà wàyẹ́tẹ̀bí ọ̀gọ́yọ̀rọ̀ sẹ̀bílì mìíní nítorí pé nígbà tí alkùránì ń sọ̀kalẹ̀ àwọn nìkan ni mòmìnì tó wà lórí ilẹ̀ tọ́lọ̀ bá ń bá wí ó dá wa lójú pé kò tí ìsẹ́mi àtẹ̀yìn láyé ń gbà yẹn a sínú àwọn tí áyà yìí tó ń bá wí nígbà yẹn ìtàbímọ̀ wà nínú wọn ní pé táà bá ti rí ojú ọ̀nà àwọn mòmìnì alákọ̀ọ́kọ́ yẹn àwa náà ma wà nínú wọn tí a bá ti rí ojú ọ̀nà wọn nírú àtòkó sínú áyà yìí wàyá tẹ̀lé àwọn ìrọ̀sẹ̀bí ilẹ̀ mòmìnì ọlọ́rin tó wá ń rí ojú ọ̀nà ní ìtọ́yàtọ̀ ojú ọ̀nà wọn sọ̀hábà ó ní àtàmásùkú bí makana aléyí ashabu rasulillahi sallallahu alaihi wasallam al-iqtida'u bihi ọlọ́rin tí ó bá lè tẹ̀lé ojú ọ̀nà yẹn nuwallihi ma tawalla ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́wọ́ bá lè kíọlá ìlànà tó àwọn ọlọ́wọ́ bá lè kẹ́lá dáyà rẹ̀ kọ́ ìlànà yẹn wà nuslihi jahannam ọlọ́run ní àwà fi sínú náà jahannam lọ́jọ́ gbèrà fìyàmà tó rí rìn ìlànà tó yàtọ̀ fójọ́ àwọn sàhábà torí kọ́ ń yapa nẹ́bí ó sì rí ìlànà tó yàtọ̀ fójọ́ àwọn sàhábà nuslihi jahannam ọlọ́run ní àfi sínú náà jahannam wà sá àti masíra ọlọ́run lè bá ìburú fún ní ibùsẹ́rí padà sí lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni hadith wa nabi sallallahu alaihi wasallam Ànábì ní innahu man ya'ish minkum ba'di fasayara ikhtilafan kathira Ọlọ́run bá ní Ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀yin sàhábà innahu man ya'ish minkum ba'di ẹni tó bá ṣẹ̀mí lẹ́yìn tẹ́mi Ànábì bá lọ tán nínú yín ẹni tó bá wà láyé lẹ́yìn tẹ́mi Ànábì ó bá sí láyé máa ń lò yín ẹni tó bá ti lè ṣẹ̀mí lẹ́yìn ni ànábì nírú gbogbo àwa ilẹ̀ ni inú àwọn tààsẹ̀ inú àwọn tààsẹ̀ ní lẹ́yìn ànábì ni àwẹ́bẹ̀ kọ́ ni ànábì ní irú àwa yìí àtàwọn tó bá sẹ̀mí lẹ́yìn rẹ̀ fasayarọ̀ ikhtilafan kathira ànábì ní àárí apatọ́pọ̀ lórí ọ̀rọ̀ àkídà ẹ̀rí apatọ́pọ̀ lórí ọ̀rọ̀ manhaj ẹ̀rí apatọ́pọ̀ lórí ọ̀rọ̀ àwọn àmì ibadat ilé tàn forí kèríkì ara ṣe ẹ̀rí apatọ́pọ̀ ànábì ní tírù nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ fa alaykum bi anábi ní ó dọwọ́ yí kẹ́ẹ̀mà jìrọ̀mọ́ súnlẹ̀ ní anábi sallallahu alaihi wasallam tó ń ṣe dédé man yushaqiqi ar-rasul ẹ gbọ́dọ̀ sí mọ̀ ṣákọ́kọ́ fa alaykum bi sunnati súnlẹ̀ ní anábi dọwọ́ yí ẹ gbọ́dọ̀ wà nínú ìyapa súnlẹ̀ ní anábi ẹ dìmú ni wa sunnati al-khulafa ar-rashidin anábi ní bákanáà súnnà àwọn alkhulafa ar-rashidun ó dọwọ́ yìí ẹ́rìkẹ́ bàbá wọn bá àlékẹ́lá bó ṣe so ìlànà anábi àtàwọn sọ̀hábà papọ̀ yìí bẹ́ẹ̀ ni anábi náà ṣe wínú hadithu yìí tẹ́gbẹ́ hadithu yìí sàlàyé áyà yẹn ni pé wà sunnati alkhulafa ar-rashidin tamassaku biha atamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu wà á gbó àléhà bí nàwà jíìbù anábi ní ẹdìmá pẹ̀lú eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ yín ẹgbẹ́ jẹ ẹfẹ́ yín kọ̀rọ̀ ẹ̀kẹ́ yín gbámú anábi sallallahu alaihi wasallam sọ ilé yìí ní àkànlò èdè fún ṣídàtú aláàrùn ó bí a ti gbá súnà náàbì mú tó ẹgbà mú nígbà mú tí ọgbọ̀rọ̀ jábọ́ mọ́ yín lọ́wọ́ láyé nígbà tí ìyá pápá tẹ̀lẹ̀ bóòlà wá ṣe ń gbá súnà rí omi lónìí ní ìgbámú tí ó fi jábọ́ bọ́bá lè jábọ́ jábọ́ وإياكم كلمة التحذير إياكم أنا بني الصراعي يكيلو ما بيجي إياكم ومحدثات الأمور أنا بني الصراعي وعدد على الأمر فإن كل محدثة بدعة أنا بني الصراعي وعدد علي قطع بدعني وكل بدعة ضلالة أنا بني الصراعي بدعة قطع أنني وفي رواية عند النسائي

tí wọ́n fi ṣe al'asul awwal min usuli ahli sunnati wal jama'a al'asul awwal min usuli sunna ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ nù pìlẹ̀ tí oní sunna gbọ́rọ̀ dé lórí ilé tó ẹgbẹ́ táà bá ti rí pìlẹ̀ yìí nínú gbésí ayé فلذلك نقول ونصره ونقول دائما وأبدا أن الإخوان المسلمين ليسوا من أهل السنة ilé bẹ́ẹ̀ láti máa ń sọ lámá bí ń sọ gbogbo aládẹ́ máa ń lámálẹ̀ ládẹ́ wọn pé àwọn àríkọwánù musulmùn wọn sínú àdùsúnà tó jama'a lè annahum laisu mutamasiki bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wa laisu muqtadina bihi wa laisu muqtadina bihi wọ́n gbá nǹkan táwọn sọ̀hábà bẹ́ẹ̀ ni gbogbo àwọn alfirok tó kù náà tán ya pàtí alùsúnnà wal jama'a àwọn náà laysu mutamassiki bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wa muqtadina bihi wọ́n gbámú nǹkan táwọn alùsúnnà àwọn sàhábà náà bí gbámú wọn àdẹ̀kọ́ ṣe wọn níbi gbogbo nǹkan pátá agbọ́dọ̀ máa kọ́sẹ̀ wọn ni ìyẹn láti wà nínú alùsùnà fil jamaa náà bákan náà nínú àwọn ẹ̀rí tó wá lórí eléyìí báyìí òun náà ni hadithul iftiraq hadithu tánàbí sallallahu alaihi wasallam ti ń sàlàyé fún wa nípa pínpín tí ó ṣẹlẹ̀ sí ìpín wọn tó pọ̀ jù tàwọn yahudi àti nasọ́rọ̀ lọ nítorí pé wàtàtàbtẹ́rìkù hadhihi al-umma ila thalathin wa sab'ina firqa anábìnrin al'umma ti bí ẹ̀mí yóò pẹ̀ sọ́nà 73 akthar tafarruqan min al-yahudi wa nasọ́rọ̀ ní pípẹ́ tí ó jù ti yahudi àti nasọ́rọ̀ lọ 72 ni gbogbo àwọn tá wí ọmọ náà ni wọ́n al-iyadhu billah kọ́nà kú sọwà kóò mẹ́ illa wahida anábi ní àfẹ́yọ kan ṣoṣo nù wọn náà ni o náà ni ó là àwọn sọ̀hábà wá béèrè anábi sallallahu alaihi wasallam sọ wípé hiya ma ana alayhi al-yawm wa ashabi òun náà ashabu rasulillahi sallallahu alaihi wasallam ẹ wal iqtida'u bihim kájìmú kágbámú kádúó lórí nǹkan táwọn sọ̀hábà àwọn sọ̀hábà wà lórí ẹ̀ nígbà ẹ̀ anábi ní gbogbo ẹni tó bá wà lórí ìlànà ẹ̀ òun làwọn ẹni tí ó là man kana ala ma ana alayhi al-yawm wa ashabi ẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí nǹkan tí anábi wà lórí ẹ̀ lónìí àtàwọn sọ̀hábà mi ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó bá ń fi ọwọ́ yẹpẹrẹ mú ìlànà àwọn sọ̀hábà irú ẹni báyìí fàwọ́ aláṣáfà hálàkà ó ti wà létí bèbè ìparun nìyẹn ẹ́ ó ti wà létí bèbè ìparun nìyẹn àwọn tí wọ́n ń fọ́ yẹpẹrẹ mú ìlànà àwọn sọ̀hábà pọ̀ gidigan kódà inú àwọn èèyàn tó yẹ́ sí pé yukafiruna sọ̀hábà

àwọn sọ́bà kan lọ́rọ̀ rẹ̀ sí wà àbú rẹ̀rọ̀ ló sí èkó rẹ̀ yọ́ wà máa gbátàbú rẹ̀rọ̀ dànù owó sì máa fi tí ẹ̀ rinlẹ̀ nínú ẹ̀sìn ọkùnrin ka bá ń bẹ nílẹ̀ ibáyẹn yóò wá ní ẹ̀rí lòun dágbóyé fúnra ahun àwọn bèèrè pé ẹ̀rí níbo ló ti sáwọn sọ̀hábà kọlọ́bọ́ ẹmẹ́rin yẹn wá ni olóhun padà sí pìlẹ̀ ìpìlẹ̀ wọn ló wá padà sí ìpìlẹ̀ alùsúnnà ní kọ́ padà sí bí àtàmásùkú ìmọ̀kánà àléyí ashabu rasulillahi sallallahu alaihi wasallam al-iqtida'u bihi kí ni ìpìlẹ̀ tí wọ́n aslu min usuli ahli sunnati jama'a ìpìlẹ̀ kánúkùlẹ̀ alùsùn náà jama'a lè kódà al'asulul awwal lọ́dọ̀ imam ahmed rahimahullahu ta'ala asulun asil ìpìlẹ̀ ní tó fẹsẹ̀ rílẹ̀ náà ilé báyìí wá wọ́pọ̀ gidi gan tó yẹ́ sí pé nǹkan tó yẹ́ pé ẹ̀ẹ̀lẹ̀ ẹ̀ẹ̀lẹ̀ ẹ̀ẹ̀lẹ̀ wádìí ẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà òun lò wọ́n mọ̀mú wá tẹ́bọ́ wá ní yóò ní kò sí nǹkan tọ́ka òun pẹ̀lú àwọn sọ̀hábà irú ẹni báyìí dẹ̀ ní ẹwà ni àkídà táwọn kò wá sí àkídà tí wà ní súnnà tí wà jama'a àkídà tí tọ́ ìbá ti manzúrọ̀ àkídà tí lèfíkọ́ ti nàìjíríà àkídà tó yẹ kí bàbá máa kọ́ ọmọ rẹ̀ àkídà tó yẹ kọ́kọ́ máa kọ́yàwó rẹ̀ àkídà burúkú lélẹ̀ tó ń gbogbo sí yẹn wallahi àkídà tí ó yẹ kí bàbá kọ́ mẹ́nu àkídà tí ó yẹ kọ́kọ́ kọ́yàwó ni a'udhu billah wa kullun yadda'i wàléèlà látò kírò láhù bidak gbogbo èèyàn ní máa fẹ́ ń ti ara ẹ̀ títí bí tọ́dá ẹ́ ọfẹ́ fi polówó burú ẹ̀ ọfẹ́ fi polówó anú ẹ̀ yọ mọ̀ wápẹ̀ lákídá tó tó jama'a tàbí jama'a ò jama'a yí rárá tí ó sí lórí usúlù jama'a náà nítorí eléyìí báyìí nínú àwọn ẹ̀rí náà tí ó ń sọ fún wa nípa pàtàkì ìmọ̀ tẹ̀lé àwọn sahaba ridwanullahi alayhi bákan náà atharu wa látọ̀dọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu ó ní man kana minkum muta'assiyan gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa kọ́ sí èèyàn nù yí man kana minkum muta'assiyan ẹni tó bá fẹ́ máa wo àwòkọ́sí èèyàn nù yí tó fẹ́ máa tẹ̀lé èèyàn ká tó àwọn sọ̀hábà nẹ́bì ní kọmọ múláwù kọ́ sí rẹ̀wò ta ní sọ̀rọ̀ yìí ìkan àwọn sọ̀hábà nẹ́bì ní sọ̀rọ̀ yìí ìkan àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam ló ń fún wa ní manhaj ó ń fún wa ní manhaj gbogbo ẹni tó bá fẹ́ máa wà lórí adọ́bá wà lórí ìlànà alìsúnnà tó bá fẹ́ máa kọ́ sí èèyàn tààlà bá ń kọ́ sí lónìí náà ó ń wa bí àwọn ṣéwú wa bí àwọn wòlíì wa inna lillahi wa inna ilayhi adá ń pèlé náà ní islam a ń pèlé náà ní islam abdullahi ibn masudi man kana muta'assiyan falyata'assa bi ashabi rasulillahi sallallahu alaihi wasallam ya ashabi muhammadin sallallahu alaihi wasallam فإنهم كانوا أبر هذه الأمة قلوبا فإنهم كانوا أبر هذه الأمة قلوبا Abdullahi bin Mas'ud nítorí pé ìdí tó ń fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn ni ọkàn wọn mẹ́jù nínú sọ fún mi pọ́kàrẹ́ mẹ́jù tàwọn sàhábà lọ́kí ń gbọ́ sọ fún mi pẹ́ sí yíyọjú tàwọn sọ̀hábà lọ kí ń gbọ́ fa innahum kanu abarra hadhihi al-ummati quluban abdullahi bin mas'ud sọ pé àwọn sọ̀hábà yìí lọ kan wọ́n mọ́jú alára àwọn ọ̀rọ̀ ìjí mẹ́ lára wọn tó jẹ́ pàwọn agbọ̀rọ̀ mẹ́kọ́ sí ènìyàn wa a'maqaha ilman àwọn ní ìmọ̀ wọn fẹsẹ̀ wálẹ̀ jùlọ àwọn ní ìmọ̀ wọn jẹ́ jùlọ rízi ẹlẹ́ẹ̀kejì àwọn sọ̀hábà ni ìmọ̀ wọn ló rinlẹ̀ jùlọ ìmọ̀ wọn ló jẹ́ jùlọ sọ fún mi pé onímọ̀jù àwọn sọ̀hábà lọ ma wá bèèrè pé ta lólùkọ́ ti ẹ ìmẹ́wàá sọ olùkọ́ àwọn sọ̀hábà fún ọ pé ẹni tó kọ́ àwọn sọ̀hábà ẹni tọ́lọ ń fẹ́sìn rán gangan ni àwọn fojú rí sójú báyìí wọ́n lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ direct mo fẹ́ sọ fún ọbí láyà lẹ́kùn tó olùkọ́tọ́kọ́ olùkọ́tọ́kọ́ àwọn sọ̀hábà ẹ̀sìn yìí nípọn náà bí ṣe ń bọ̀ látọ̀dọ̀ náà ọba ló dé sọ́wọ́ wọn direct ayà tí wọ́n ń kà lónìí àwọn ló sọ̀kalẹ̀ lé lórí wọ́n mọ ìdí tó fi sọ̀kalẹ̀ Ànábì dẹ̀ kọ́ wọn Ànábì dẹ̀ ṣàlàyé àwọn ayà yẹn fún wọn gbogbo àdínsí wọn rí lónìí àwọn ẹlẹ́ni àkọ́kọ́ dáńkọ́ gbà látẹ̀mà Ànábì sallallahu alaihi wasallam sọ́tún yóò fẹ́ gbọ́ inú wọn lọ ọbẹ̀ nímọ̀ jọ wa a'maqaha ilma àwọn ni ma wọ́n jìnlẹ̀ jùlọ wa aqallaha takallufa àwọn ni wọ́n sì kéré níbi à ń la ìtọ́nà ọbọ̀ làbọ́ni lọ́rùn ní wàhálà bọ̀rẹ̀rí lọ́rọ̀ àwọn nákéré jùlọ mẹ́ wọ́n à ṣe takalluf ìtọ́nà ọbọ̀ làbọ́ wọn lọ́rùn tó nira tọ́nà ọbọ̀ nítorí pé gbogbo ní la yukallifu Allahu nafsan illa wus'aha inna ad-dina yusrun wa lan yushadda ad-dina ahadun illa ghalaba ẹ̀sìn yìí rọrùn ni ọlọ́wọ́bọ̀ ọ̀lá nkẹ́kà tó nira bọ̀ wá lọ́rùn so látara báyìí nítorí àsìkò ẹjẹ́ sáré parí afárò tí mo ń ká lọ yìí àwọn àdínlá pọ̀ gidi ó ní wa aqallaha takallufan àwọn sahabi annabi ni wọ́n kéré jùlọ ní ìlà nǹkan tí ó sínú ẹ̀sìn bọ́ra wọn lọ́rùn wa aqwamaha hadiya àwọn ni wọ́n sì dúó dédé jùlọ nílànà àwọn ìlànà wọ́n dúó dédé jùlọ lọ́nà wọ́n straight jùlọ ọ̀nà wọ́n upright àwọn sahabi annabi sallallahu alaihi sọ hum qawmun ikhtarahum Allahu li suhbati nabiyhi sallallahu alaihi wasallam nítorí pé Ọlọ́run bá rí àwọn ọ̀rọ̀ yìí lára wọn Ọlọ́run bá fi ṣà wọ́n lẹ́tà kan máa jẹ́ sàhábì ànábì torí pé ànábì sallallahu alaihi wasallam ah, ni Ọlọ́run bá wò ní gbé ànábì kẹ́dìde àbíkọ́nà bá ní kí lákó gbé àwọn alhawari yìí al-ansar àwọn tí ó máa ránṣẹ́ rẹ̀ lọ́wọ́ kọ́lọ̀ ń gbé dìde pẹ̀lú ẹ̀ àwọn tọ́lọ̀ ọba àríkẹ́lá gbé dìde pẹ̀lú ànábì àwọn tọ́lọ̀ orí pé ìròyìn pé lára wọn jùlọ lọ́wọ́ àríkẹ́lá fi sàwọn lẹ́sà pé ìwọ inú àwọn tá a sà lẹ́sà pẹ̀lú pé irú àwọn tí ó sì jẹ́ pẹ̀lú ànábì ni wọ inú àwọn tí ó sì jẹ́ pẹ̀lú ọlọ́run ò sì mí pẹ̀lú ẹ̀ síbẹ̀ ọlá ni tẹ́nìkan ò lè rí láyé máa kò sẹ́nì àwọn látàwọn sọ̀hábà ti gbáwájú èyí wàláhí bẹ́yàn bá lè kódà bó bá fi jẹ́ẹ̀kì lè kò lè bá àbí tí yàn kan lè bá nẹ́bì láyé mọ́ báyìí ó lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ nẹ́bì dàrẹ́tì mọ́ báyìí ẹ́ gbogbo àwọn láti ń bẹ báwọn ayà sáyà kùránì kẹ́lì sọ̀ka ìlíṣẹ́jú yàn mọ́ báyìí ẹ́ gbogbo orú àwọn nǹkan èyí ò lè bá bó lé lé lé lé tàbí àmọ́ náà bá fìdé kò lè bá ó lè bá wọn lórí ọláhun láyé wọ́n ti gbáwájú lórí yẹn fa'arifu lahum qablahum wattabi'uhu fi atharihi ẹ máa tẹ̀lé wọn lórí ìlànà wọn ẹ máa tẹ̀lé wọn níbi ìlànà wọn fa'innahu kanu ala al-huda al-mustaqim abdullahi bin mas'ud sọ pé wallahi fa'innahu kanu ala al-huda al-mustaqim torí pé wọ́n wà lórí ojú ọ̀nà tó dúó dédé ká ní sọ̀rọ̀ yìí ìkan فإنهم كانوا على الهدى المستقيم طبعا بره اهدنا الصراط المستقيم عبد الله بن مسعود سọ pé ojú ọ̀nà wa là ń bèrè yẹn àwọn gangan náà wà lójú ọ̀nà yẹn sọ́nà ọba àlékẹ́ lápọ́dá ọ̀ràn èèyàn ní bó bá ti sí ilẹ̀ gbàgbé pọ̀ wà ní alùsùnà tí olùjẹmáà tó wà bá dẹ̀ tí wà ní alùsùnà jẹmáà gbàgbé pọ̀ wà ní àwọn fírọ́ àgbọ́lá tánàbí sọlọ́sọ́lọ́ pé kúlú àfi náà tó wà bá ti wà ní alùsùnà jẹmáà fàáńtà bí na fírọ́kì bọ́lá alìmọ̀tàwà àádà àléhà bí náà àwọn fírọ́kù tó ti nù tánàbí sọlọ́sọ́lọ́ kọlọ̀bà alékẹ́lá kó dáhùn kọ́sọ wa kó bí irú ilé ìbáyìí kọlọ̀bà alékẹ́lá kó wá pẹ̀lú ẹnì kọ̀kan wa aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh Naam ìdílé ká àkójọ káwọn sí káwọn káwọn àti àti ìpàdé ní oṣù tó ní ṣíkà ní sọ ọ̀sán ìdílé àwọn akọ̀rọ̀ àwọn ìdílé ìyẹn náà ti tó tó tó wá di ìwọ̀. wọ́n béèrè pé káwa kan kakóra wa jọ lórí sunna nabi sallallahu alaihi wasallam àwa sọ̀rọ̀ wa lókọ̀ wọ́n ní ṣẹlẹ̀ yìí náà só ti túmọ̀ sí pàtí yapa sí lánàá Nábì sallallahu alaihi wasallam sáti kó lójú àwọn ni a kó lójú àwọn sọ̀hábà báyìí eré náà ń pè ní al-amalu al-jama'i kájọ ṣiṣẹ́ ẹ̀sìn papọ̀ ìtọ́lọ̀wọ̀n bá àríkẹ láfẹ́ ìlànà súnnà yẹn ká kóra wájọ bóyá dáwà láfẹ́ máa ṣe ní dójú ọ̀nà wọn sọ̀hábà káwà kóra wájọ káwà pèrà wá ló kọkàn ni dáwà àwa tá ń ṣe àwa ni àjọ tá gbé dára dání tí orúkọ wa ń jẹ́ báyìí báyìí ẹ understand ìyẹn ò yọ wá jáde kó náà sunna tá bá wo manhajú wa tàdẹ̀wò àkídà wa táwọn gbogbo tá ń tẹ̀lé tàrí pé a ṣe bẹ́yà fúnra wa wípé a mẹ́tẹ̀ ẹ́ a wà láwà ti bàrọ̀ lé lórí kẹjẹ́ ẹni tó bá ti wà nù wa lámàbásọ̀ rẹ̀ ẹni tí ó bá ti lè wà nù jọ ọ̀tá wa ni bọ́bá wà nǹkan wá sọ́dọ̀ wa a máa discriminate pé àrígbàtí òjì sí lára wa yẹn bọ́bá nǹkan fẹ́ jàǹfààní wa ọjọ́ ẹgbẹ́ wa ni ọ ń bẹ báyìí lónìí gbogbo ẹni gbogbo tí bá ti rí báyẹn débi pé mùsùlùmí náà ní ṣe súnnà ọbẹ̀ fẹ́ ọmọ kò lè fẹ́ ọmọ nínú àwọn jàmá yẹn láyé torí pọ́n gbà pé àwọn ọjọ́ sí lórí àgbọ́yé kan náà lórí Islam wọ́n mọ̀ wá irú yẹn wà láti bàárọ̀ ni ẹ̀dí ń ṣe bàárọ̀ wù fún aláàsáàsì pẹ́ kóra ìjọ yẹn tó bá ti lè rí bẹ́yẹn eléyìí náà ń pè ní àtàhàzù eléyìí ẹ̀yàmẹ̀yànú tí ó ti dípẹ́ àwọn mùsùlùmí ti pín yẹlẹyẹlẹ àti ń wà níjọ níjọ tó yẹ pé ìjọ kọ̀ọ̀kan ti dájọ ara wọn mọ̀ tó yẹ pé orí ẹ̀ lámọ̀ bára sọ̀ká lé lórí orí ẹ̀ lámọ̀ bára sọ̀rẹ́ lé lórí lámọ̀ ṣe bẹ́yà lé lórí lámọ̀ sàwọn mítìnì kọ̀kọ̀ lé lórí lámọ̀ ìsìláàmù ìsìláàmù ọ̀rọ̀ ẹ̀sìn lálá ń ṣe ó ti nípa ń ṣe mítìnì kọ̀kọ̀ tálọ pàdé lóru sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn náà lẹ́ndì sí ọ̀sọ́ ẹgbẹ́ àbìsí ọ̀sọ́ ẹgbẹ́ lẹ́ìlú ha ha wọ́n ti ní kò sí nǹkankan tó ṣókùnkùn ní ìsìláàmù tó bá jẹ́ pé ìsìláàmù lẹ̀ ń ṣe anábì ò ṣe mítì nǹkan lóru rí ọ̀rọ̀ ìsìláàmù ṣe wá di táàmà wá péjọ kúrúkúsú kúrúkúsú lólórí kò yíba islam ó ti islam ó di ẹgbẹ́ mi tó yàtọ̀ islam ọlọ́ọ̀bà lè kẹ́lẹ́dà fún yóò sàmúwà elé ní dáun sí bèèrè yìí

káwọn yóò ṣe ọ̀sẹ̀ àwọn olóògbé ọ̀sán náà wọ́n ti di ìdúkúrú ó kọ̀ wọ́n lọ́wọ́ jẹ́ bí identification ní láti lọ dá ara wọn pé àwọn alágbádá ní ti láì àwọn alágbádá ní ti láì ṣé ìyẹn ló ti lọ́ọ̀ túmọ̀ sí àti ojú ilé tí wà lọ́ọ̀ ti láti sọ. Náà ṣe dúró ní ṣẹ́yìn ó ti ó ti yẹ́ ti. Àbí àbúrò ìfọwọ́sàkọ̀rọ̀ sí àti fáwọn sábà wa. Bọ́yé láti ojú láìsí pàdé lánàá. Náà. Èyí ṣe yóò lè tó sọ pé yóò mú ìṣọ̀kan wá. Bọ́sù àlọ́bí ìjọ orí ẹ̀ ìjọ tí nọ́mbà yìí náà Ìbéèrè tán ìbéèrè tán béèrè náà ó fara pẹ́ ilé ìta dáhùn tán. Nǹkan táwọn náà ń ṣàlàyé tán béèrè nínú béèrè ni pé ìjẹ́yìn máa sọ̀rọ̀ ẹni ló kọ̀ ṣé kò ní padà wá di ìpín yẹ́lẹyẹ̀lẹ yóò sí pé ó kọ yìí yọ́ máa pín wa lọ́tọ̀ọ̀tọ̀ tí ó máa wá fẹ́ sọ wá di pé ìjọ níjọ ìjọ níjọ tí àdìsọ́kàn wọ́n dẹ̀ máa yàtọ̀tọ̀ síra wọn so wọ́n ní látara báyìí ṣé àkúkú wá lè sọ yí pé kóńkálukú má wulẹ̀ jẹ́ ọkọ̀ wọn kan mọ́ ó jẹ́ pé ó kọ kan náà ni ó parúgbà papọ̀ náà ṣe rí gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan wípé gbogbo gbàkígbà tó bá ti jẹ́ sí pé orúkọ ó bá ti ń ṣe àpẹẹrẹ ìpínyà láàrin wa tó jẹ́ sí pé a ti ń ma orúkọ fún lókọ pé àwọn eléyìí àwọn jama báyìí ni ẹni tí ò bá ti lè sí nínú ẹni tí ò bá ti lè gba ojú ọ̀nà kan ò lè darapọ̀ mọ́ wọn bóyá ṣe bẹ́yà fún wọn ni bóyá ó nílànà wọn tó gbọ́dọ̀ máa tẹ̀lé ni kó tó lè tó bá ti máa tẹ̀lé lànà ẹ̀ ò ní sí lára wọn wọn ẹ̀dẹ̀ ní kàókún ara wọn kò yíba ìrísì ọba jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ ọba ma ṣe súnnà jù bẹ́ẹ̀ lọ ọba wà lójú ọ̀nà sàlàfíyà jù bẹ́ẹ̀ lọ wọn ní kàókára àwọn àgbàtọ́bá ẹlẹ́gẹ́ fún ilápẹ̀júwe mo fi ọlọ́run bá tó dáni búra pé ilé tèmi ti rí dáadáa ni gbogbo bẹ́lẹ́gbẹ́ lè ṣe ṣe rí nìyẹn bẹ̀tẹ́ jẹ́ ń fi ẹgbẹ́ kan náà ẹgbẹ́ tó gbajúmọ̀ pàṣẹ ṣe fi sàmílì rẹ̀ tẹ̀bílì fún àpẹjúwe mo fi ọlọ́run bá búra sí tẹ̀bílì ti bá rí yín báyìí bẹ́ẹ̀ ṣe wà lóní súnnà tí gbogbo alámà súnnà pé lára yìí wàláhì kò ní ti túra ká sí ọkàrò sí ní ti túká sí àti tọ́bá mọ̀ pé tẹ̀bílìdì ní níjọ́ ọkọ̀ gbèrè ní pé á ah, ìyẹn síwájú wa ọbẹ̀ mọ̀ yìí ni o á ah, ìyẹn síwájú wa dáadáa ah, ìyẹn síwájú wa olóṣù mẹ́rin àbí ẹti lóṣù mẹ́rin ẹ bá ní ẹ̀ lóṣù mẹ́rin á ìyẹn síwájú ẹgbẹ̀lẹ́gbà á ológójì ọjọ́ kọ́ ìlógójì ọjọ́ ó ti mọ̀ lẹ́gbù yín bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn ó ti mọ̀ pé weak brother ní ó ti mọ̀ ní tó pé wọ́n ní strong brother wọ́n ni weak brother ọlọ́jọ́ mẹ́ta ń kọ́ ẹ̀tún wálẹ̀ lọ́jọ́ mẹ́ta ah! ẹ̀tún lọ́jọ́ mẹ́ta kò sí kẹta tó kọ́ ma bí lè dèrè yẹn ọfẹ́ mọ̀ pé ti ṣe tẹ̀blíìdì yìí ni ẹwà parí ẹ̀kẹ́ ní èṣe tẹ̀blíìdì náà kí mẹ́ fọjọ́ mẹ́ta ní wọ́n ṣe tó yóò padà yóò padà sálámà sí yóò padà bẹ̀tí fún fọ́lọ́bàbúra ẹjẹ́ tí ó kálukú wà sí sí wà láyọ̀ kálukú túká sí àmọ́ tẹ́bá ní máa ń ṣàlá lóṣù mẹ́rin ọmọ ìyá yóò fẹ́ lè máa pọ̀ yín la kí ló fà á ìgbà ilẹ̀ tó dọmọ ìyá rẹ̀ jìdí bíá mọ́ṣálá bó wà ní harọ́ta bó ní dáwà ládùgbò yí jáúlà yí kìníkà àwọn jẹmọ́ nǹkan ibú ni mọ́ríkàzí wá kí ló dé tó bá ẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹgbẹ́ yòókù náà rí o tí ò bá ti sí lára wọn kò torí kò gbà ọ kí yẹ́ di pé mùsùlùmí gidi yán àgbàtọ́wà pé mọ́ṣàlá ah kìníkẹ̀lẹ̀ iná ah amíhùn kọ́ kìníkẹ̀ ń kọ́ àwọn brọ́dọ̀sì àwọn sisters tó bá ti jẹ́ pé gbogbo yẹn ni wallahi burú ni ṣùgbọ́n tó bá yẹ pé mùjánọ́dù bá kàn sọ́rọ̀ ẹni interfero gẹ́gẹ́ ni àkídà manhaj nítorí pé lásìkò ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà náà ní orúkọ tó tó ń ti bẹ́ẹ̀ ẹyọ kan ni wọ́n wọ́n kàn jó ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn almuhajirun ń bẹ àwọn ansọ́rù ń bẹ muhimma wọn ni wọ́n fi sọ wọ́n lókọ nítorí káwọn kan ṣe hijira wọ́n jẹ́ muhajirun torí iṣẹ́ tí wọ́n gbé dá nítorí iṣẹ́ tí wọ́n ṣe tábára wọn kan náà tán ṣiṣẹ́ kan tán wá sọ́ra wọn

gẹ́gẹ́ bí ìjà láàrin ara wọn pé èèyàn méjì ń jà ìkan wá jẹ́ àǹsọ́rí ìkan jẹ́ muhajir muhajir wá ní yálẹ̀ muhajiri ẹ̀yin ìjọ mi ẹ̀yin ẹmọ ìyá mi muhajirun ẹ wá ràn mí lọ́wọ́ lórí àǹsọ́rí tí ń bá mi jà àǹsọ́rí na ní yálẹ̀ àǹsọ́ ẹ̀yàǹsọ́rí ẹ̀yàǹsọ́rí yún ẹ̀yin ẹmọ bọ̀ wá ràn mí lọ́wọ́ anábi ni abi dára jahiliya ti wá nàbí na azúríkùn ẹ muntina anábi ní ẹpa gbogbo eléyìí tí torí pé nǹkan tí ń rùn ní in tí ń rùn tí ọ̀dá ni anábi sáré pa náà nǹkan yẹn láàrin wọn tó ń ti bẹ́ẹ̀ anábi ọkọ̀ dẹ́mù kọ yẹn ẹjọ́ ọ̀dá sáàmà ìsìn aburú tó fẹ́ jálẹ̀ anábi paná ló fi jẹ́ sí pé a ní ti torí pé a fẹ́ paná aburú pínpín yẹlẹyẹlẹ àti tẹ́kù wọ́n kàn gbé dáwà dání ni wàláhì wọn ríra wọn sáwọn tó yàtọ̀ wọn ríra wọn sáwọn yòókù tó yàtọ̀ níjọ́ tó kọ̀ẹ́ bá ti ń di pé wọ́n ríra wọn yàtọ̀ wàláhì wọn di nǹkan mínú ṣùgbọ́n ọ̀bá kó sànú wa so eléyìí báyìí yóò mọ jẹ́ ìtànmọ́lẹ̀ sí nǹkan tí ẹ bèèrè tí ó wà ní ìsìsòwò àníbàmú sí bá ṣe rí pàwọn àfá súnnà bẹ́rẹ̀ sí ń bọ̀ látàrí àwọn sàhábà àní kọndẹ́mù kọ nǹkan tá kọndẹ́mù ni ìyapa àti ìmọ̀ bára ẹni sọ̀rẹ́ máa bára ẹni sọ̀tá lórí okọ yẹn àti máa gbé ìlànà kalẹ̀ lórí àwọn okọ yẹn tó japa sílànà àwọn sàhábà káti wá gbé kalẹ̀ kí bàbá ṣe máa ń ṣe ń tiwa rẹ̀ o ìlànà àwọn